contento. jẹ́ kí

ṣe rí bá a ṣe rí nìyẹn o. àjọ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ àti ṣílọ́tà ni. ok ya mẹ́rìàmù ni àyẹ̀ ṣe é. ilẹ̀ wí. òní náà ni àárọ̀ yìí ni àárọ̀ ìbẹ̀ náà ni àárọ̀ yìí ni. má jẹ̀ bẹ́ẹ̀ sí wọn láì ní àárọ̀ yìí. ìlú bẹ̀rẹ̀ kò kankan báyìí.

Okay.

ẹsẹ̀ bí wọ́n la ìyá káàbù ọjọ́ mẹ́ta iṣẹ́ o ó jìnà sí àwọn ojú káàrọ̀. Avec. Avec. Hello. tàbí gbóná tún gbèsè kékeré ta gbé jáde ẹ máa tó ok ó dà bọ́ ọ́nà tó kú bẹ̀yẹ. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ ọmọ ará òkúta ilẹ̀ Ìbàdàn olóyè láyé àbá àti wà ní ààfin bàbá wọn nígbà tó ń sílẹ̀ nígbà wọn ní oṣù bọ́ọ̀lù tó máa ń pèsè wa lójijì.

gẹ́gẹ́ bá a ti sọ fún wa àkọlé bá a máa ń pé ìbàdàn ni ò jẹ́ o ìbàdàn ni ò jẹ́ o ogun ìbá ti kó wa ìbàdàn ni ò jẹ́ o ìlú ìbàdàn jẹ́ ìlú kan tó dáàbò bo ogun ilẹ̀ yorùbá lásìkò tí ogun fúlàní gba gbogbo ilẹ̀ yorùbá lọ́tún lọ́sì lẹ́yìn tó ṣe pé ní ọdún 1840 ilẹ̀ Ìbàdàn fi òpin sí gúlégúlé àwọn Fúlàní nílẹ̀ Yorùbá ṣáájú ìgbà náà la ti ń jẹ àwọn olórí nílẹ̀ Ìbàdàn tí a sì ń gbé adé nílẹ̀ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé bóyá ọba wa kíbi ilé ẹni tó kọ́kọ́ gbé adé nìbàdàn gẹ́gẹ́ bí ìtàn àtiwádìí tá a ṣe olúyọ̀lé tọ́jẹ́ ibà sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá adé ni ó dé tí ò dúdú torí pé Báṣọ̀run Àgbáoyè òun náà máa ń dé adé àti sọ ìfún fún wa torí náà a wà nílùú Ìbàdàn nílùú tẹ̀mọ̀ yìí pé ìlú náà ni àwa náà jẹ oyè sí ibẹ̀ náà lọ́nà sì ti gbé wa dìde mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá káàkiri ti ìbútòrò àgbáyé kìí ṣe ìròyìn mọ́ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá ti gbé bàbá ti gbéṣẹ̀ bá ṣe ń sọ fún wa bọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú Ìbàdàn ìlú Ìbàdàn tí a wà yìí ni àwọn àgbájọ wa pé Ìbàdàn kẹta wọ́n gbà pé Ìbàdàn àkọ́kọ́ Ìbàdàn Lágelú nílé Ìbàdàn tá a wà wọ́n gbà pé ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ Lágelú ni wọ́n tẹ̀ lẹ́yìn ìgbà tí ogun tó Ìbàdàn kẹta ilé táwọn jagunjagun gbà lọ́wọ́ àwọn Ẹ̀gbá àti ilẹ̀ Òwu tàbá wò á rí pé Ìbàdàn tóbi púpọ̀ ìbàdàn jagunjagun ìlàwà ẹ̀ ló jẹ́ pé oyè jíjẹ nílẹ̀ ìbàdàn oyè jagunjagun oyè àwọn alágbára ni gbogbo àwọn ìdílé pátápátá tí ń jẹ oyè nílẹ̀ ìbàdàn ìlú wá òdìbò tí wọ́n kóra wọn jọ sílẹ̀ Ìbàdàn láti dáàbò bo ilẹ̀ Yorùbá eléyìí náà ni àṣeyọrí tí wọ́n ṣe títí di ọdún 1840 wọ́n tún tún àṣeyọrí ìṣe ní ọdún 1878 ní ogun Jálumi mo rò pé a lọ sí Jálumi a fi gbogbo bó ṣe lọ hàn wá a sì lọ sóṣogbo a bí gbogbo Òṣogbo ṣe lọ ogun Òṣogbo wáyé nígbà tí àwọn Fúlàní ti gba Ìlọrin tán tí wọ́n ti gba ọ̀fà tí wọ́n wá ń bọ̀ wípé àwọn ò tún gba gbogbo ilẹ̀ yorùbá tí àwọn bá fi lè gba òṣogbo tọ́jà ní gbogbo ilẹ̀ yorùbá àwọn ò gba gbogbo ilẹ̀ yorùbá tán ìgbà náà ni Ifá Olúyọ̀lé ló gbé balógun rẹ̀ balógun ọ̀dẹ́rìn lọ ni ló gbé dìde wípé ọ̀dẹ́rìn lọ wá dìde wá lọ sí òṣogbo ogun tó bá fi lè kó òṣogbo ó ti gba gbogbo ilẹ̀ yorùbá fún bàbá yèyé aláàfin àtìbà iná lórí àpèrè nígbà náà aláàfin àtìbà jẹ ní ọdún 1837 ìbà olóyọ̀lé jẹ basọ̀rún ilẹ̀ yorùbá sí ìbàdàn lẹ́ni àkọ́jọ́ jẹ́sẹ́yìn òdì ní ọdún 1838 Kúrúnmí Ìjàyè ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí ẹ̀ṣọ́ mo máa ń sọ fún wa Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lólórí ogun ilẹ̀ Yorùbá olórí ẹ̀ṣọ́ Aláàfin Báṣọ̀run ogun gbogbo ilẹ̀ Yorùbá Olúyọ̀lé jẹ sí 1838 lẹ́yìn ọdún méjìlá jẹ oyè ìlú ogun bẹ̀rẹ̀ ní Òṣogbo ẹ̀rù ń bà gbogbo òun láti jà kò sẹ́ni tó lè kojú ogun yìí aláàfin àtìbá ránṣẹ́ sí olúyọ̀lé olúyọ̀lé wá dìde o wá lọ gbalẹ̀ yorùbá lẹ̀ lọ́wọ́ lọ́sọ̀gbọ̀ ogun tó kó ọ̀fà ogun tó ti gba ìlọrin mọ́tòjọ́ gba òṣogbo báyìí ni wọ́n ṣe gbé ọ̀dẹ́rìn lọ lọ ọ̀dẹ́rìn lọ lọ sí ogun òṣogbo ní ọdún 1840 fún odidi ogúnjọ́ gbáko wọn ò lè jáde jà ẹ̀rù ẹ̀sìn àwọn fúlàní ń bà wọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò wọ́n fi sí pé àwọn ọjà lóru ẹ̀sìn Ìlọrin ò ní lè ríran lóru nígbà tó di òru wọ́n jáde sí wọn nígbà wọ́n jáde wọ́n fi ẹnu ogún lẹ̀ lólówó odò wọ́n ṣẹ́gun ní ọdún 1840 balógun ọ̀dẹ́rìnlọ́lú eré balógun ọ̀dẹ́rìnlọ́lú ń bẹ níwájú màkó ní ìbàdàn ẹni tó lọ sógun nu eré ipa olúyọ̀lé tọ́nà lọ sógun ló ń bẹ nígbẹ̀rẹ̀ níbàdàn látìgbà náà ilé ìlú ìbàdàn ti dáàbò bo ilẹ̀ yorùbá tí ilẹ̀ Yorùbá tó sì jẹ́ ìlú tó ṣe pé ẹ̀rù ọ̀bà wá Ìbàdàn ìlọ́gba gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ ogun Fúlàní mo fún máa ń sọ pé Ìbàdàn ni ò jẹ́ ẹ o Ìbàdàn ni ò jẹ́ ẹ o ogun ìbá ti kó wa Ìbàdàn ni ò jẹ́ ẹ o pẹ̀lú àtò tá a ti ń bá bọ̀ látàyè mẹ́yẹ̀ Okùnadé ní Ilé Ifẹ̀ lẹ́yìn mọ́yẹ̀ Òkùnadé Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá òun náà jẹ tẹ̀lé lẹ́yìn Olúyẹdùn lákẹ́lẹ̀ lọ́yẹ kọ́ bọ́ sórí àpèrè òun àti ibo olúyọ̀lé jọ ṣe olúyọ̀lé bọ́bẹ̀ lẹ́yìn olúyọ̀lé ọpẹ́ àgbé lẹ́yìn ọpẹ́ àgbé oyèsílẹ̀ olúkòde lẹ́yìn oyèsílẹ̀ olúkòde ògúnmọ́lá bá ń bá bọ̀ ní títò là oyè ìbàdàn tí ò sì dàrú ìní wípé wọn èé para wọn láti jẹ olúbàdàn láti jẹ olórí ìbàdàn wọ́n ń tò nítorí pé oyè àwọn jagunjagun ni bí àwọn jẹ́nẹ́rà náà ṣe máa ń tò láti bí wọ́n bá ti bẹ̀rẹ̀ tẹ́ máa ń gba okùn tẹ́ máa ń gba okùn tẹ́ máa ń gba okùn bẹ́ẹ̀ ni tìbàdàn ṣe rí gẹ́gẹ́ bí àwa náà sì ti mọ̀ gẹ́gẹ́ bí ìlànà ilẹ̀ ìlú Ìbàdàn jẹ́ ìlú kan tó ṣe pé ó fi àyè gba tonílé tàlejò àti ẹ̀sìn Olúbàdàn tó bá jẹ tó bá jẹ́ mùsùlùmí tí bàbá bá gbéṣẹ̀ wọ́n sì ní ìlànà mùsùlùmí kódà àti rí Olúbàdàn tó ṣe wípé láwà ní ní wé dáadáa irú ẹ̀ ni ọba abbas alẹ́sìlọ́yẹ ọba salawudeen adé ọ̀yọ́ tó ṣe pé wà níyọ̀ náà òun ni báyìí náà tábà sì wo bàbá wa olúbàdàn tilẹ̀ ìbàdàn mùsùlùmí tó pé ìdẹ̀sùbá ọ̀já lọ́wọ́ rẹ̀ ní ìgbà kankan rí ọba wa saliu àkànmú adétúnjì ajé ògúngúnnísọ ìdí nìkan sọ yí pé ní aago mẹ́rin òní láàrin bàbá olúbàdàn tilẹ̀ ìbàdàn ní ìlànà ẹ̀sìn Islam a rí i pé bàbá wa tó ń gbèsè kí bàbá wọn tó bọ́ sórí àgbèrè ìlànà ẹ̀sìn christianity la fi sin wọn bó ṣe rí nù lónìí olónìí náà ni a sì bàbá wa ìyún ọjọ́ kejì oṣù kínní ọdún twenty twenty two tí bàbá wa jáde láyé àti gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn àti bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bàbá wa aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọ̀ọ̀ni Ìrìṣà àti gbogbo orí adé àti gbogbo olóyè lóyè àti gbogbo ọmọ ìlú Ìbàdàn àti gbogbo ilẹ̀ Yorùbá torí pé ìlú Ìbàdàn ń ṣe púpọ̀ nílẹ̀ Yorùbá ìlú Ìbàdàn ni olúùlú ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn akọni tí wọ́n ti wá láti wá dáàbò bo ilẹ̀ Yorùbá torí náà bó ṣe rí nù akú aráfẹ́ra akú ìbánidárò bàbá wa tó lọ ẹsẹ púpọ̀ ààrẹ òpin fẹ́lẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas ọ̀hún àpàdé láàbò